إن الحمد لله نحمده ونستعينه ونستكره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المقتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله واجبات مسلمي نيجيريا غدا يوم الانتخابات نحن أهل نيجيريا ومسلم نيجيريا كنا مستضعفين في أرضنا المباركة منذ ظهور نيجيريا إلى يومنا هذا وما كنا نستطيع إقامة دولة إقامة دولة الإسلامية التي أمرنا بها ربنا وما كنا نستطيع الهجرة من أرضنا إلى أرض الإسلام وما ذلك ومع ذلك نؤمن بربنا ونعبده وما زلنا نتمنى إقامة شريعة ديننا والله المستعان ونحن بين الضررين الكبيرين في دولتنا هذه ضرر الدين وضرر المعيشة وضرر يزال على قدر الاستطاعة لأن الله يقول لا يكلف الله نفسا إلا وسعها ويا عباد الله ونحن نعرف بالضرورة أن تسويت يوم الانتخابات ليس من شريعتنا وليس من منهجنا ولكن ليس كفرا بواها بذاته ولا شركا أكبر بذاته ولا أمرا مجمعا مجمعا عليه بل من الأمور المختلفة فيها وهو أيضا من الأمور الاجتهادية فلا يسب بعضنا بعضا ولا يبدع بعضنا بعضا ولا يكفر بعضنا بعضا ولا تقاتلوا فيه ويا عباد الله فمن صوت يوم الانتخابات ما عن دينه ولا أشرك ولكن يشترط له خمسة أمور الأول أن يعتقد أن الشريعة الإسلامية منهجه وغايته ورضاه الثاني وأن يصوت يوم الانتخابات bèlè adlè wàsídì láàbì dùlùmí wàláàbì ríṣùwà wàláàbì tọ̀rí ìtọ́tìn yẹ́jì hàlù lèlèkùfà sùlìtọ́ọ̀nà alàlè mùsùlùmí لأن الله يقول ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا في سورة النساء وثالث وأن لا يصوت يوم الانتخابات لمن لم يعلم فيه خيرا للأمة الإسلامية خير الدين وخير الدنيا لأن ديننا يرغبنا أن نقول دائما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ويا عباد الله الأمر الرابع وأن يتمنى ويطمع لمن صوت له يوم الانتخابات أن يحقق الله فيه أن يحقق الله فيه قول الرسول صلى الله عليه وسلم إن الله لا يؤجد هذا الدين على يد رجل فاسق كما في صحيح البخاري وهذا من سنة الله ولن تجد لسنة الله تبديلا ويا عباد الله الخامس وأن لا يسبب الفوضى والفتنة ولا يساعد أحدا على إشاعة الفوضى والفتنة لأن إشاعة الفوضى والفتنة وناوهما يوم الانتخابات فتنة كبيرة والله يقول واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة والتعرض للحكومة في مثل هذه القضية يعتبر فتنة ويا عباد الله ومن رأى أن تسويت يوم الانتخابات حرام أو مكروه فعلى نفسه خاصة ولا تتعرض لمن يراه بالعكس ولا يتعرض لمن يراه بالعكس أو رآه من طاعة ولاة الأمور وعلينا جميعا من صوت ومن لم يصوت يوم الانتخابات دعاه نجاة نيجيريا مثل الدعاء اللهم ول أمورنا خيارنا ولا تول أمورنا شرارنا اللهم ول علينا من يخافك فينا ويرحمنا ولا تول علينا من لا يخافك فينا ولا يرحمنا يا ربنا ول علينا من يسلب ويصلح يا رب العالمين اللهم احفظ مصرنا من كل سوء من كل سوء ومكروه اللهم اجعل هذا البلد آمنا وسائر بلاد المسلمين واجعل لنا ربنا من لدنك سلطانا نصيرا أفيا يفو الله أفيا يفو أترى إكي أسيولا fún aṣíwájú ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ mo kí gbogbo wa kú ọjọ́ júmọ́ àti òní ọjọ́ júmọ́ àti òní òun náà ni ọjọ́ kẹta oṣù kẹjọ oṣù ṣàbán ọdún 1444 lẹ́yìn ìfi ẹ̀yìn fún àlọ́run àti ìfi ọpẹ́ fún un àti ìtọrọ ìkẹ́ púpọ̀ fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ ohun tó jẹ́ àkórí kútùbà wa òun náà ni ojúṣe àwa mùsùlùmí Nàìjíríà ní ọ̀la ọjọ́ ìdìbò ojúṣe àwa mùsùlùmí Nàìjíríà ní ọ̀la yìí ọjọ́ ìdìbò ọgọ́ tí a fẹ́ dìbò yan ẹni tó máa jẹ́ ààrẹ apàṣẹwàá fún orílẹ̀-èdè wa nàìjíríà àti àwọn ẹmẹ̀wà rẹ̀ ní ibi tí ó ga jù lọ tí wọ́n ti máa ń ṣe òfin lé wa lórí tí wọ́n ti máa ń gbé ìlànà lé wa lórí tọ́ ẹ̀yin ẹrú sí ọlọ́run àwa ọmọ nàìjíríà tá a tún jẹ́ mùsùlùmí ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n dá wa ládàra ní orí ilẹ̀ wa orí ilẹ̀ alálùbáríkà yìí wọ́n sọ wá di ọ̀lẹ látìgbà tí nàìjíríà ti ń jẹ́ nàìjíríà títí di ọjọ́ wa tá a wà ní òní ní gbogbo àwa mùsùlùmí láti wà nípò ọ̀lẹ àti nípò alágbára. àwátì ní agbára láti ṣe àgbéǹde ìjọba Islam eléyìí tí Olúwa ẹlẹ́dàá wa tó pa wá láṣẹ rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni a níkàápá láti fi orílẹ̀-èdè wa sílẹ̀ ká lọ sí orílẹ̀-èdè Islam irú ìgbésẹ̀ tí ànábì gbé àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n fi kúrò ní Mẹ́kà lọ sí ìlú Màdínà àti ní agbára rẹ̀ kò tí ì sí orílẹ̀-èdè tí ó gba gbogbo àwa mùsùlùmí Nàìjíríà lálejò sí orílẹ̀-èdè rẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà akúkú gbàgbọ́ nínú Olúwa ẹlẹ́dàá wa tí ó dá wa a sì ń jọ́sìn fún un ní ojoojúmọ́ àwọn òsì yéé máa rankan ààyè máa ran kàn wípé ọjọ́ kan ń bọ̀ tí òfin ọlọ́run yóò di ohun tí a máa lò ní orílẹ̀-èdè wa kí Allah kó ràn wá lọ́wọ́ ẹ̀yin ẹrú sí Allah àwa mùsùlùmí ní orílẹ̀-èdè nàìjíríà a wà láàrin ìnira méjì tó lágbára a wà láàrin wàhálà méjì tó lágbára ní orílẹ̀-èdè wa wàhálà méjì ọ̀nà ni wàhálà ẹ̀sìn ìnira ẹ̀sìn tó ga sí wípé ìjọba wa kò fàyè gbà wá láti ṣe ẹ̀sìn wa ká sì lo òfin ìdí ẹ̀ lera wa lórí bákan náà la tún wà nínú dọ́là rúlì màáyíṣà ìnira ìgbésí ayé ìgbésí ayé pákáleke là ń gbé ní orílẹ̀-èdè nàìjíríà àti àgbánú wa àti èwe inú wa àti ọkùnrin inú wa àti obìnrin inú wa ó ní à ń pariwo pé orí ń ta wá ẹ̀sùn ń ta wá ohun tó bá sì jẹ́ ìnira nínú ìlànà ọlọ́run òun náà ni pé a gbọ́dọ̀ mú kúrò ńbẹ̀ ni bí a bá ṣe ní ìkápá mọ́ torí pé ọlọ́wọ́n ọba àlékè ọlá fún ara rẹ̀ nínú sóra àlìbákọ́rà ó sọ wípé òun ò òun ò làbọ̀ ẹ̀mí kan lọ́rùn tayọ agbára rẹ̀ ìyẹn túmọ̀ sí wípé bí Allah subhanahu wa ta'ala kò ṣe tẹ́wa fún ìnira nínú ẹ̀sùn àti nínú ìṣẹ̀mí ayé wa tó dá sí pé ẹ̀sìn wa ẹ̀sìn rọrùn ni. orílẹ̀-èdè tọ́lọ́ sì dá wa sí ó kó nǹkan àlùmọ́nì tó ga sí pé tí gbogbo wa tá a bá ń ṣe yọ̀tọ̀mì lójoojúmọ́ àlùmọ́nì náà kò ní dínkù yóò máa pọ̀ sí ni àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ìjọba orílẹ̀-èdè nàìjíríà ó kó wa sínú ìnira méjèèjì àwa tí ní agbára láti gbé àwọn ìnira méjèèjì yẹn àti ìlágbára láti gbé kúrò ń bẹ ẹ̀yẹ rúsìn ọlọ́run ohun tá a mà tó dá wa lójú tó dá sí pé kò sẹ́ni tí ò mọ̀ nínú ẹ̀sìn wa tó bá jẹ́ mùsùlùmí àfi alábòsí òun ni wípé ìbò dídì ní ọjọ́ tá a bá fẹ́ yan olórí kò sí nínú ṣẹ̀rí àtiwà kò sí nínú ṣẹ̀ríà tiwa kò sì sí lójú ọ̀nà wa táwa mùsùlùmí ta mọ́ ń gbà lo ilé ayé wa ṣùgbọ́n o ìbò dídì lọ́jọ́ ìbò lọ́jọ́ ta bá fẹ́ yan àwọn olórí wa àwọn aláṣẹ wa o kì í ṣe nǹkan tí máa ń sọ ní ìdí kèfèrí fúnra o kì í ṣe ẹ̀ṣẹ̀ kan tó dá sí pé ẹ̀ ń bá ti wá dìbò ó ti wá di kèfèrí rárá o ìbò dídì kò dá sọ ẹnikẹ́ni di kèfèrí bákan náà ìbò dídì kò sọ ẹnikẹ́ni di ẹlẹ́bọ ọ̀wọ́ kó dìbò kò túmọ̀ sí kó ti di ẹlẹ́bọ fúnra rẹ̀ bákan náà ọ̀rọ̀ ìbò dídì yìí pé ká dìbò kì í ṣe ọ̀rọ̀ kan tí ẹnu àwọn àfẹ́ẹ̀sìn kò lé lórí bí kò ṣe pé ó jẹ́ ọ̀rọ̀ tí ìyapẹnu wà lórí ẹ̀ láàrin àwọn tẹnu wọn tọrọ tí wọ́n jẹ́ àgbààgbà nínú ìmọ̀ Islam. bákan náà ọ̀rọ̀ ìbò dídì yìí ó jẹ́ ọ̀rọ̀ akitiyan ẹnìkọ̀ọ̀kan nínú àwọn àfẹ́ẹ̀sìn lẹ́yìn tó dá sí wípé akitiyan tàbí eléyìí ó lè dá sí wípé ẹ̀yin mùsùlùmí tí wọ́n bá ní kẹ́ ẹ dìbò ẹ dìbò akitiyan àfẹ́ eléyìí ó lè ga sí pé ẹ̀yin mùsùlùmí tí wọ́n bá ní kẹ́ ẹ mọ́ dìbò ẹ mọ́ dìbò ó ń kálukú wọn ló sakitiyan lórí ẹ̀ kì í ṣe pé ááyà kan wà ní kùránì tó sọ pé ẹ tàbí ẹ mọ́ dìbò kò sì sí àdìsá méjì tẹ́nìkan lè rí tọ́ka sí tó lè sọ wípé ẹ tàbí ẹ mọ́ dìbò ṣùgbọ́n ohun tá a mọ̀ ni pé ànẹ́bì náà ṣèjọba rí ó ṣe ìjọba rí kì í ṣe nípasẹ̀ ìbò dídì òní wọ́n fi yan àwọn òní wọ́n fi yan òun gẹ́gẹ́ fún ara rẹ̀ kì sì ṣe nípasẹ̀ ìbò dídì fi yan àwọn àrùlé rẹ̀ sọlẹ̀ jẹ́ ká mọ̀ pé nínú ṣẹ̀rí àwa o àti lójú ọ̀nà tiwa o àwa mùsùlùmí ìlànà ìbò kò sí níbẹ̀. ṣùgbọ́n lànà àbòdídì kò dásọ ọ́ di kèfèrí kò sì dásọ ọ́ di osebo bẹ́ẹ̀ sì ni di ẹni tó yapa sí ọ̀rọ̀ àwọn àfa ẹ̀sìn torí pé àwọn àfa ẹ̀sìn náà ẹnu wọn ò kò lórí rẹ̀ bá a ṣe rẹ́ni tó sọ pé ó tọ́ lára ẹni tó sọ pé ti wá ń túmọ̀ sí wípé àwa mùsùlùmí a gbọ́dọ̀ ti torí àdìbò àdìbò máa búra wa o àwa mùsùlùmí a gbọ́dọ̀ ti torí pé àwa kan dìbò àwa kò dìbò káwa máa sọ pé àtìdò ní bídíà nípasẹ̀ pa àdìbò àwa mùsùlùmí a gbọ́dọ̀ ti torí ọ̀rọ̀ pa àdìbò àdìbò káwa sọra wa di kèfèrí ká máa lẹ́ra wa nílẹ̀kulẹ̀ a sì gbọ́dọ̀ bára wa jà lórí pé igun kan nínú wa lòun fẹ́ dìbò igun kan tún sọ wípé òun ò dìbò ẹ̀yin ẹrúsìn ọlọ́run àmọ̀ràn nìyí fún ẹni tó fẹ́ dìbò àtẹni tí ò níbò dì láàrin àwa mùsùlùmí. ẹni yòówù tó bá fẹ́ dìbò ní ọjọ́ ìdìbò kò di kèfèrí o nípasẹ̀ kó o dìbò lábẹ́ ìjọba democracy ó di kèfèrí o ó sì di ẹlẹ́bọ ṣùgbọ́n wọ́n ṣe ní májẹ̀mú fún ọ tó o bá fẹ́ dìbò kó o di nǹkan márùn-ún tá a fẹ́ sọ yìí kó o dì mọ́wọ́ tó o bá ní kó o dì lọ́la nǹkan márùn-ún tá a fẹ́ sọ yìí kó o ṣe kí ni kó o dì mẹ́rù nǹkan alákọ̀ọ́kọ́ o gbọ́dọ̀ ní àdì ọkàn o gbọ́dọ̀ ní àdìsọ́kàn wípé òfin Islam ni ojú ọ̀nà tiẹ̀ o òfin Islam ó ní ohun tó ń wá òfin Islam ló sì yọnú sí kódà kó gá sí pé ó dìbò ohun tó gbọ́dọ̀ wà nínú ọkàn rẹ ó nìyẹn o ọ̀rọ̀ ọ̀bùn nígbà náà yóò wá di pé ká tọ̀bálẹ̀ ká kí ara rà kò ní ká dìde ká mọ̀ gàjú lọ mọ́ o nǹkan kan ò gbọ́dọ̀ yíyẹn kúrò ní ọkàn rẹ o ọkàn dìbò ní o àdì ọkàn rẹ o ní pé ṣẹ̀ríà ọlọ́run ò ní wọ́n ń fẹ́ ṣẹ̀ríà ọlọ́run ló sì yọ́nú sí torí ẹnikẹ́ni tí ó ti yọ́nú sí ṣẹ̀ríà ọlọ́run kèfèrí ni o so ohun tí ó wà lórí ọkàn rẹ nìyẹn o ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì fún ìwọ tó fẹ́ dìbò nínú nǹkan márùn-ún tó jẹ́ májẹ̀mú fún ọ òun náà ni pé kó o dìbò lọ́jọ́ ìdìbò pẹ̀lú déédé kó o dìbò lọ́jọ́ ìdìbò pẹ̀lú òdodo má dìbò pẹ̀lú àbòsí o má fi owó dìbò má jẹ́ kẹ́nìkan kó fún ọ lówó kó o tó dìbò fún o wọ́n sì dìbò ní ojú ọ̀nà kan tó dá sí wípé ìwọ náà wà nínú ẹni tí ó fún kèfèrí ní agbára láti máa darí mùsùlùmí nítorí pé Allah subhanahu wa ta'ala nínú sírátù nìsá àyà 141 ó sọ wípé òun ò òun ò ní fi òun ò ní fi mùsùlùmí sí abẹ́ kèfèrí ní èyíkéyìí ọ̀nà ní èyíkéyìí ọ̀nà ọwọ́ àkùsọ́wọ́ àwọn mùsùlùmí nígbà náà káwọn náà má fira wọn sí abẹ́ kèfèrí. nǹkan lẹ́ẹ̀kẹta fún ẹni tó bá fẹ́ dìbò tó jẹ́ mọ́jẹ̀mú fún un òun náà ní wípé o gbọ́dọ̀ dìbò ní ọjọ́ ìdìbò tó o bá níbò dì fẹ́ni tó o mọ oore kan oore kan mà tó lè ṣe fún àwùjọ àwa mùsùlùmí oore tayé oore tẹ̀sìn àti oore ayé ẹni tí o mọ̀ mọ́ oore tí ó gbèsè fún gbogbo àwa mùsùlùmí nàìjíríà oore tẹ̀sìn wa àti oore tilé ayé wa ẹni tó pé mọ oore yẹn mọ́ má má dìbò fún má dìbò fún torí pé kí àdúrà tó ń ṣe lójoojúmọ́ kó lè gbà àdúrà wo ni rọ́bà náà á sì ná fìdú hasana wá hasana wá náà tó bá o. ṣe dáadáa fún wa láyé ṣe dáadáa fún wa lọ́run kó o sì là wá nínú ìyà náà ò ń ṣe ládùúà ó sì ń yẹn ni tí ò ní ti pàṣẹ ẹ̀rí dáadáa láyé ó sì ń yàn sórí àléfà àbí sórí pé ìṣe rẹ ó ti tako àdúrà tó ń ṣe nìyẹn o ṣiṣẹ́ tọ àdúrà rọ́bà náà yẹn ẹni tó o bá mọ̀ pé eléyìí o yóò ṣe dáadáa fún wa tó bá di bí ọ̀rọ̀ ẹ̀sìn kò ní dí ọmọ wa lọ́wọ́ láti lo ìbòrí rẹ̀ kò ní dí ọmọ wa lọ́wọ́ láti kírun tírun bá ba ní ilé ìwé kò ní dé pọ́lísì tí ó di wa lọ́wọ́ ìjọsìn wa dìde lé wa lórí ẹni tó mọ̀mọ́ wípé kò ní kówó òlú jẹ kò ní jàǹbá àlù dáadáa ni ó ṣe fúlù ẹni tí ìwọ mọ̀ mọ́ bẹ́ẹ̀ òun ni kò dìbò fún o bí bẹ́ẹ̀ kọ́ ọkàn máa ṣàdúrà pé rọ́bà náà á sì náà fi dúníyà asánàta asánà yẹn ò sì ní tí ọ lọ́wọ́ tó eku o ní yé máa pariwo pé kí n pọ́ tó eku o ní yé máa pariwo pé ìdíra yìí ti pọ̀ jù tó eku torí pé iṣẹ́ ọwọ́ rẹ̀ gangan kò síṣẹ́ tọ́kádò gbà torí náà ẹni tó ọba mọ̀ dáadáa mọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórí ọ̀rọ̀ ilé ayé ò gbọ́dọ̀ dìbò fún ẹni bẹ́ẹ̀ o ìkẹ́lẹ̀ kẹrin tó tún gbọ́dọ̀ dì mọ́wọ́ tó gbọ́dọ̀ dì mẹ́rù tó bá fẹ́ dìbò ní ọjọ́ ọ̀tọ̀ láàyè àti ìbò tí ń bọ̀ lóṣù kan tó ní òun náà ni pé kọ́ wá máa retí kọ́ máa fẹ́ kó o sì máa tàmá fún ẹni yòówù tó o bá dìbò fún ní ti ọ̀la yìí àti ní tóṣù tí ń bọ̀ kí lọ́ọ́ máa tàmá fún kí lọ́ọ́ máa retí látọ̀dọ̀ rẹ̀ òun náà ni pé kọ́ máa tàmá pé kí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí ọ̀rọ̀ tánẹ́bì sọ kó jẹ́ kó kò lé lórí. ọ̀rọ̀ ebi sọ nípa irú àwọn tí máa gbé àpótí ìbò kọ́lọ̀ ń jẹ́ kí ọ̀rọ̀ náà kò ṣẹ lára rẹ̀ kí ni ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà ni wípé ó wà nínú sọ̀ríhù àlùbùkọ́rí wípé dájúdájú àlọ́rù ó kúkú lè ran ẹ̀sìn lọ́wọ́ lọ́wọ́ pòkì ànábì sallallahu alaihi wasallam ó sọ wípé Allah subhanahu wa ta'ala ó kúkú lè ṣe àrànṣe fún ẹ̀sìn yìí tó dá sí pé àrànṣe náà láti ọwọ́ pòkì lọ́lọ́run ti mú wa ó ò lè rí mùmí nìkan kó gbà kò tìbò ó ò lè rí olùbẹ̀rù ọlọ́run kan kó gbé àkótìbò nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ẹnikẹ́ni tó bá pè rẹ̀ mùsùlùmí láàrin wọn mùsùlùmí ipò kíì ni mùsùlùmí ipò kíì ni torí pé ìlànà democracy kò fàyè gbà kó jẹ́ ní ọlọ́run tán ráúráú kò lè jẹ láàbọ̀ ìlànà democracy kò fàyè gbà kó jẹ́ olùbẹ̀rù ọlọ́run tán ráúráú àti kó jẹ láàbọ̀ ìwọ̀nba àbọ̀ àbọ̀ àbọ̀ tí ń bẹ lára ń tọ̀hún ló sọ di kò kí mùsùlùmí kò wá sẹ́lòmíì tó bẹ́ta rẹ̀ kò sẹ́lòmíì tó bẹ́ta rẹ̀ irú àwa yìí ló yẹ ká sọ pé a fẹ́ di gómìnà a fẹ́ di pẹ́sidẹ́ǹtì a fẹ́ di sẹ́nẹ́tọ̀ àwa tó fi ọlọ́wọ́ bá yé àmọ́ kò sọ́nà tá a débẹ̀ àwọn tí wọ́n rọ̀ náà débẹ̀ àwọn kò kí ni àwọn tó dá sí wípé wọ́n lè mọ̀ kírun déédéé mùsùlùmí sì wọ́n ń pera wọn gbogbo tí ń jẹ́wọ́ àpòkì ó kú ọwọ́ wọn nígbà tó wá já sí pé ibi tá a dára wa nìyẹn tó bá dìbò fúnrú ẹni bẹ́ẹ̀ tó sì lẹ́tọ̀ọ́ kó o dìbò fúnrú ẹni bẹ́ẹ̀ kó wa máa tẹ̀mọ́ lọ́dọ̀ ọlọ́run ìwọ ọlọ́run lágbájá mo rí wípé dáadáa ẹ̀sìn dáadáa ẹ̀sìn yóò tọ̀dọ̀ rẹ̀ wá dáadáa tilé ayé yóò tọ̀dọ̀ ẹ̀ wá. ló jẹ́ kí n dìbò fún o wá jẹ́ kí ọ̀rọ̀ ànẹ́bí ò ṣẹ lórí rẹ̀ yóò jẹ́ ọ̀kan nínú àwọn tọ́lọ́wọ́n bó lò tí ó fi ran ẹ̀sìn lọ́wọ́ kọ́lọ́wọ́n bá sì ṣe bẹ́ẹ̀ ìlànà rẹ̀ ni ìlànà ẹ̀ ni kì í sì yí padà jẹ́ fún ọlápẹ̀rẹ̀ kan tó ṣẹlẹ̀ nàìjíríà ǹjẹ́ rántí pé nàìjíríà lásìkò ìjọba tá à ń lò lọ́wọ́ yìí wọ́n gbé kínní kan wá sí senate wípé kí ìjọba kó sọ di òfin kí ọkùnrin máa pé ọkùnrin kí obìnrin máa pé obìnrin ìjọ ọ̀pọ̀pọ̀ náà bá lu àwọn pòkì kan ní senate pé rárá o kò sí ẹ má gbé tí wọ́n ń ṣe nínú òyìnbó ẹ má gbé bí o áfíríkà làwà ìran áfíríkà ọkùnrin kì í ọkùnrin obìnrin kì í obìnrin ni àwọn òyìnbó tó dá sí wípé ajá ń bá wọn sùn ọ̀bọ ń bá wọn sùn lẹ́fẹ́ sọ di pé káwọn òwò kọ́ṣe báwọn kan ṣe sọ pé ẹ jẹ́ káwọn buwọ́ lu òfin lọ́lọ́ ń lu àwọn kòkí kan láti takò wọ́n tí takò wọ́n tí wọ́n takò wọ́n yẹn ó sáǹfà ní fáwa kòkí làwọn mùmìnì làwa tí wọ́n tí ọ̀bà sí kòkí yẹn láàrin wọn tí ó takò òfin burúkú nàìjíríà náà bá ti jọyìn orílẹ̀-èdè tó ga sí pé wọ́n máa ṣègbéyàwó láàrin ọkùnrin sọ́kùnrin wọ́n máa gbéyàwó láàrin obìnrin sóbìnrin nígbà wọ́n bá tún yá àwọn olórí ibú mi ò tún dìde wọ́n tún sọ wípé ẹja tún sọ dòfin kí ajá máa bóbìnrin sùn kẹrin kó mọ bóbìnrin sùn tẹ́ḿbàtì ti sọ dòfin ọ̀parí nù nítorí náà abùkátà sí àwọn mùsùlùmí kò kíì kí wọ́n lọ sáàrin wọn kọ́lọ́ wa lò wọ́n kó lò wọ́n kó fi ran ẹ̀sìn rẹ̀ ìsìláàmù kó fi ràn lọ́wọ́ ara nǹkan tó dì lẹ́rù nìyẹn o nǹkan ẹlẹ́ẹ̀karùn-ún fún wọn tó bá fẹ́ dìbò ní ọ̀la yìí àti ní tóṣù tí ń bọ̀ tí wọ́n fẹ́ di àwọn ìbò ti gómìnà ó ní pé má ṣe sábà bí ariwo má sábà bí ariwo má ṣe sábàbí fìtínà má sì rẹ ẹnikẹ́ni lọ́wọ́ láti dá yánpọnyánrin sílẹ̀ má sì nínú ẹni tí ó lọ da ilé ìdìbò rú má sì nínú ẹni tí ó jí àpótí ìbò gbé má sì nínú ẹni tí yóò mú nǹkan ọjà lọ sí ibi tó ti fẹ́ dìbò káàdì rẹ ni wọ́n ní kó mú wá wọn ò ọmọbẹ lọ́wọ́ wọn ò ní o mú ìbọn lọ́wọ́ wọn ò ní o mú idà lọ́wọ́ kódà wọn ò ní kó mú pankẹ́rẹ́ lọ́wọ́. mọ́tà wà láàlẹ́ o àti tóṣù ti ń bọ̀ mọ́tà ariwo lẹ́ o nítorí wípé ariwo èyíkéyìí wàhálà tó o bá dálẹ̀ ní ọjọ́ ìdìbò ǹjọ́ mọ̀ wípé yóò irú àdánwò tọ́lọ́ ń kìlọ̀ fún wa pé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ pé ẹ̀yin ènìyàn wátẹ́kù fitna ẹ ṣọ́ra fún àdánwò náà àdánwò tó dá sí pé látùsí ìbánilẹ̀bí nàdọ́là mọ̀mí fún mi ká sọ tí ẹ bá pa á tán tó bá dé kì í ṣe ọ̀wọ́ àwọn tí wọ́n ṣàbòsí inú nìkan òní wọ́n jìyà mọ́ lórí ẹ̀ ẹni tó lọ́wọ́ ń bẹ̀ yóò jìyà rẹ̀ ẹni tí ò lọ́wọ́ ń bẹ̀ ìyá rẹ̀ ó kàn kó o lọ da ìdìbò rú ní èyíkéyìí ọ̀nà ó ń túmọ̀ sí pé ọ̀tá kò jọba lórí irú àlámọ̀rí báyìí díàpọ̀ náà lẹ̀ ni wà dáfìtì náà lẹ̀ mọ́ dáfìtì náà lẹ̀ fún wa o jẹ́jẹ́ wa làwa jókòó tiwa jẹ́jẹ́ wa lọ o wà dá wàhálà lẹ̀. tí sọ́jọ́ ó fi mọ́ wo agboolé wá sàwà ní kọ̀ọ̀kan ẹ rí wípé nínú ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láyé kalẹ̀ òun ni pé wọ́n ní epo kan táǹkì epo kan ó ṣubú àwọn èèyàn wọ́n sì ń lọ síbẹ̀ wọ́n lọ gbọ́n wọ́n lọ gbọ́n wọn ò sì mọ̀ pé sọ́jà ló ní táǹkì epo ǹjẹ́ ẹ mọ̀ pé ọ̀gànjọ́ òru làwọn sọ́jà wá sí ayé kalẹ̀ tí wọ́n ń kànlẹ̀kùn mú kálukú lórí Oya come out come out ẹlòmíì kú síbẹ̀ ẹlòmíì galáàbò ara ta ló sọ fún wọn pé ọ̀wọ́ àwọn tí wọ́n lọ fa epo nẹ́sírẹ́sì nìkan lọ́wọ́ sọ́jà mú ní òru bóun wọ́n ṣe fẹ́ dá ẹni tó ẹni tó mọ̀ so ti náà báwo mọ̀ dàlú ẹlẹ́dàkùn nínú ibi tí wọ́n ti dìbò ayékalẹ̀ jẹ́ kan bẹ́ẹ̀ ẹ jẹ́ káyé kalẹ̀ ẹ jẹ́ ó tòrò ni ẹ jẹ́ kí ìlú Ìbàdàn ẹ jẹ́ ó tòrò ẹ kí Nàìjíríà lákàtọ̀ ẹ ó tòrò ni tó bá ti mọ̀ pé o fẹ́ dìbò má bá wọn èèyàn dá káriwo má sì bá wọn dá sí wàhálà torí tó bá dálẹ̀ tán kò ní mọ níwọ̀n nìkan o àwa tá a sì ń bẹ́ẹ̀ wọ́n ṣàwámọ́ o Ọlọ́run jẹ́ wọ́n ṣàwámọ́ àkúṣà o ẹ̀yin orísun Ọlọ́run ti tẹ́ni tó fẹ́ dìbò nu ìwọ tó ò ní kó o dì àmọ̀ràn wọra ní fún ọ torí ń bẹ láàrin wa àwọn tó ga sí pé wọ́n bá àwọn àáfàá kan sọ pé ká má dìbò lábẹ́ democracy wọ́n bá wọn lọ. àmọ̀ràn wọn la ní fún wọ sọ orí wọ tó ka ìbò dídì láti yan aṣíwájú ìwọ tó kà kún haramu tàbí tó pè ní mọ̀tòrú bó ṣe kà kún haramu náà dáa bó ṣe kà kún mọ̀tòrú náà tẹ̀ ó sunwọ̀n ṣùgbọ́n fún ìwọ ni o kì í ṣe fún àwa ìwọ lórí gẹ́gẹ́ haramu ẹ bá ti mọ̀ pé kan lọ́dọ̀ tòun haramu ni ni ò débẹ̀ o ni ò ṣe kíni ni ò ní débẹ̀ ìwọ lórí gẹ́gẹ́ ẹ̀ Qur'an tó lè tọ́ka sí kò sí násù lórí ẹ̀ nínú àdìsá so kì í ṣe kọ́nà ń sọ bẹ́ẹ̀ ànábì sọ bẹ́ẹ̀ ìwọ ló nínú akitiyan ìmọ̀ rẹ ìwọ ló tọba ti wá rí má wà á lọ dènà dé ń fẹ́ lọ dìbò láàrin wa mọ́ di lọ́wọ́ ó tiẹ̀ gbọ́dọ̀ bu àtúnṣọ yẹn síwájú ọ gbọ́dọ̀ bu ọ gbọ́dọ̀ tìtorí ẹ̀ pé ọ gbọ́dọ̀ tìtorí ẹ̀ pé ní ọ gbọ́dọ̀ tìtorí ẹ̀ pé ní ẹni tó rí haramu ẹni tó rí ìbò dídì sí wípé lára ìgbọ́rọ̀ sí aláṣẹ lẹ́nu ló wà ó sì á di lọ́wọ́ tó o bá di lọ́wọ́ ìjọba ló di lọ́wọ́ o tó o bá bàjà òun wá ìjà ìjọba nù mọ ìwọn ara rẹ ìwọ tó bá dìbò lọ́la mọ ìwọn ara rẹ ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ di pẹ́ẹ́ ní dìbò mú tẹ́ ẹ dì mú ẹ mọ̀ wọn ara yín ẹ má di àwọn ọmọ ìyá yín tán fẹ́ dìbò ìyẹn àtiwájú tí wọ́n lérò wípé dáadáa ń bẹ lára rẹ̀ má di wọn lọ́wọ́ tó o bá di wọn lọ́wọ́ ìjọba ló dí lọ́wọ́ òun tọ́wọ́ ìjọba bá sì tì ọ́ ohun tó ò jẹ ọ́ pọ̀ ọ́ so ọ̀wọ́ àmọ̀ràn kan tá a nífẹ̀ẹ́ sí òdìbò nu ìwọ tó fẹ́ dìbò àmọ̀ràn márùn tí wọ́n gbé kalẹ̀ fún ọnu fún ọ̀sẹ̀ lé ṣé wá rí ẹni tó fẹ́ dìbò àtẹni tí ò ní dì àwa méjèèjì a ní iṣẹ́ tá a ṣe ní àkàkù àti ní ẹyọ ẹyọ wa iṣẹ́ náà ni wípé a gbọ́dọ̀ máa bẹ Allah subhanahu wa ta'ala pé kó jẹ́ kí Nàìjíríà kó gúnlẹ̀ láyọ̀ irú àdúrà tó yẹ ká wá máa ṣe láti àsìkò yìí lọ títí tí ètò ìdìbò yìí tí ó fi kẹsẹ̀ já òun náà ni irú àdúrà táwọn ẹni eré máa ń ṣe àwọn àfáà wa tí wọ́n máa ń ṣe fórílẹ̀-èdè wọn wípé olúwa o yan àwọn ẹni ẹ̀sánú wa kó o fi ṣe kó fi wọ́n ti olórí wa ni o mọ́ yan àwọn ẹni ibi inú wa mọ́ yan wọ́n lé wa lórí mọ́ sọ àwọn kírímínà àárín wa mọ́ sọ wọ́n di aláṣẹ ìlú wa mọ́ ṣe àwọn ọ̀daràn ìlú wa mọ́ ṣe wọ́n ní aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà Allah ẹni tí ó bẹ̀rù rẹ lórí wa. ẹni tí ẹ̀rù rẹ̀ ó máa bà lórí wa ó ní kó o yàn lé wa lórí o ẹni tí ó kẹ wa pẹ̀lú ọ̀rọ̀ nàìjíríà ó ní kó o yàn lé wa lórí ẹni tí kò ní bẹ̀rù rẹ̀ lórí wa má yàn lé lórí o ẹni tí ò ní fi àlùmọ́ọ́nì ọ̀rọ̀ nàìjíríà tó kó fún wa tí ò ní fìkàn wá ọlọ́run má yàn lé lórí o olúwa o. ẹni tí ó jẹ́ ẹni rere tí ó sì ṣe rere òní wa lórí olúwa Allah dáàbò rẹ bo orílẹ̀-èdè wa níbi gbogbo tí ń aburú àti gbogbo nǹkan tí ẹ̀mí kọ̀ Allah wa tún pè ṣe ìlú wa gbogbo orílẹ̀-èdè àwa mùsùlùmí ní àwa mùsùlùmí à ń tọrọ àrànṣe tó lágbára látọ̀dọ̀ rẹ̀ ìwọ lọba lágbára ọba tí máa ń ṣe ní tí ẹ̀dá bá ń fẹ́ ohun táwa ń fẹ́ nìyẹn lórílẹ̀‐èdè tiwa àfẹ́ ogun àfẹ́ ìjà àfẹ́ yánkanyánrin kọ́lọ́wọ́ba kó ṣàánú wa ẹ̀yin mùsùlùmí ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run o ẹ bẹ̀rù ọlọ́run ibi tá a jọ tira wa dé lábára wa yìí o tá a bá fẹ́ kó yí padà ọwọ́ ara wa náà ni yóò fi yí padà o wasalaamu alaykum wa rahmatulahi